أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخواني الكريم إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọlọ́run ọba tí ó wù nínú ọlá ẹ̀ àti nínú àánú ẹ̀ láti ṣe fún wa oore tí ó ga jù nínú oore tọ́lọ́run bá àlékílá máa ń ṣe fún ẹ̀dá òun náà ni pé ọlọ́run bá àlékílá ṣe wá ní ẹlẹ́sìn Islam àwa bẹ̀ lọ́wọ́n bá ọba àlékíọlá kó má jẹ́ kí Islam kó má jẹ́ kó bọ́ lọ́wọ́ wa tí tá fi pàdé òun ọlọ́run bá abẹ́lọ́wọ́n ọba kó jẹ́ kí a mú islam wa kó jẹ́ ká mú dé ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́lá ilaha illallah a jẹ́rìí pé kò sí ẹnìkan kan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́wọ́n ọba nìkan àtìrà jẹjẹ tọ́lọ́wọ́n ọba fún ànábì muhammad sallallahu alayhi wa àti àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo obìnrin ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè alkiyama náà gẹ́gẹ́ bí àlàyé tí a ń bá lọ nípa tíra àlàyé tí a ń bá lọ nínú tíra usulu sunnah títí alimam ahmad rahimahullahu ta'ala àwọn ìpìlẹ̀ tí ó jẹ́ ìpìlẹ̀ sìn àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ sìn wa tá a gbọ́dọ̀ mójútó tá a gbọ́dọ̀ gbàgbọ́ yé tó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ẹ̀mí wa òun náà ni àwọn nǹkan tí a ń bàlàyé lọ lórí ẹ̀ náà ibi tá dé òun náà ni al-imanu bil mizan yawm al-qiyamah ìnígbàgbọ́ sí al-mizan òṣùwọ̀n lọ́jọ́ gbèrè al-qiyamah ibẹ̀ náà ni adé naam ya ikhwan ó sọ̀rọ̀ yẹn lórí gbogbo apátápátá ká lọ nígbàgbọ́ sí ìtọ́ ń pè ní almizan òṣùwọ̀n tọ́lọ́wọ́n bá lè kí ọlá tí ó fi wọn ṣe wa lọ́jọ́ gbé dàkìyàmà àti àwátá níṣẹ́ náà ká nígbàgbọ́ sí òṣùwọ̀n yìí lára ìnígbàgbọ́ sí ọjọ́ gbé dàkìyàmà lọ́wà lára pé a nígbàgbọ́ sí ọjọ́ gbé dàkìyàmà òun náà ní ká gbàgbọ́ nípa òṣùwọ̀n tọ́lọ́wọ́n bá lè kí ọlá tí ó fi wọn ṣe ẹnì kọ̀ọ̀kan wa lọ́jọ́ gbé dàkìyàmà àti àwọn tó níṣẹ́ náà àti iṣẹ́ àtàwọn tó níṣẹ́ àwọn méjèèjì lọ́lọ́wọ́n bá lè kéré wọn sùn wọn lọ́jọ́ gbéra kìyàmà eléyìí báyìí òun náà nìkan tí a fẹ́ sàlàyé lónìí wujubul iman bil mizanil kain yawm al qiyama ìnígbàgbọ́ sí òṣùwọ̀n ọlọ́wọ́n ọba tí ó máa bẹ lọ́jọ́ gbéra kìyàmà ní ọ̀rọ̀ ti síwájú náà ó ní wípé lára àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tí ó pamọ́ táà sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí lélẹ̀ báyìí torí pọ́lọ́wọ́n bá lékiọlá ó ròyìn àwọn tó jẹ́ sí pé wọ́n nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ tí wọ́n fojú rí àmọ́ nítorí pọ́lọ́wọ́n bá wọ́n sì fojú rí tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ pé nǹkan ní bẹ́ẹ̀ tó tọ́ ni ọlọ́run bá lékè láròyìn àwọn bẹ́ẹ̀ nínú al-Qur'an nínú suratul Baqara ọlọ́ni alladhina walladhina yu'minuna bil-ghaybi wa yuqimuna as-salah wa mimma razaqnahum yunfiqun ọlọ́run bá jí kó wá pé àwọn tí ń jẹ́ al àwọn mòmìnì lọ́dọ̀ ọlọ́run ọba òun náà làwọn tó jẹ́ sí pé wọ́n nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ nǹkan tán àfojú rí àmọ́ torí pé ọlọ́run ọba àlejò fún wọn nírò pé nǹkan báyìí ń bẹ anábì sallallahu alaihi wasallam fún wọn nírò pé nǹkan báyìí bẹ wọ́n sì nígbàgbọ́ sí so látara báyìí nínú àwọn nǹkan tó pamọ́ tí a fojú rí àmọ́ tọ́lọ́run ọba àlejò fún wa nírò pé nǹkan yẹn ń bẹ tánàbì sallallahu náà sì fún wa nírò nípa ẹ̀ òun náà ni almizan òṣùwọ̀n tí gbọdọ nígbàgbọ́ sí pé tó bá jẹ́ bídà kìyàmá ọlọ́run ọba àdékẹ́lá yóò wọ́n sùnwọ̀n iṣẹ́ ẹni kọ̀ọ̀kan wa yóò sì wọ́n òṣùwọ̀n àwa tá náà lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmá náà almizan lahu kaffatan a gbọ́dọ̀ nígbàgbọ́ pé òṣùwọ̀n tá ń sọ yìí ọwọ́ méjì ló ní eléyìí tó sí pé wọ́n gbé àwọn òṣùwọ̀n wọ́n gbé àwọn iṣẹ́ wa tá a ṣe nílé ayé lórí àtọwọ́ kìíní àtọwọ́ kejì láti wọ̀n sunwọ̀n ẹ̀ lọ́jọ́ gbé kìyàmà náà nínú àwọn nǹkan tún nígbàgbọ́ sí in tí a fẹ́ kí láǹfààní tí ìwọ̀nsùnwọ̀n tí ó ṣe wá àti nígbàgbọ́ sí òun náà ni pé yóò jẹ́ ká mọ̀ ìpé ọlọ́run ọba ọba tó ọba onídéédé lọ́lọ́run ọba ọlọ́run ọba ọba tí ò fẹ́ràn àbòsí lọ́lọ́run ọba ọlọ́run ọba ọba tó kọ àbòsí ni nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé tọ́lọ́ ọba ní ọbẹ̀rẹ̀ àlùkìyàmẹ̀ ọlọ́run ọba àlejò lọ́wọ́ òṣùwọ̀n iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa èyí tí òṣùwọ̀n iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa bá ní tó bá gbé jáde òun náà lọ́wọ́ bá lẹ́gbẹ́ ló fi sanwó lẹ́sàn so eléyìí báyìí nínú àǹfààní tí ń bẹ ń bi almizan òun náà ni pé a gbàgbọ́ yẹ pé ọlọ́wọ́ bá bo ní dédé ni nítorí àlọ́jẹ́sí pé ọlọ́wọ́ bá lẹ́gbẹ́ lásọ nínú alhadithul kudusi ọlọ́wọ́ bá ní ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fàlá tàbọ́làmù ọlọ́run bá ní mo ku ẹ̀yin ẹrú èmi ọlọ́run bá èmi ọlọ́run bá fúnra mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fórí ara mi èmi ọlọ́run bá ṣe àbòsí ṣíṣe mo ṣe léèwọ̀ fúnra mi kí ló ń pè lábòsí òun náà ni pé nǹkan tó tọ́ sẹ́nìkan ká má gbé fún ká má gbé nǹkan tó tọ́ síyàn fún ká fi ẹ̀tọ́ rẹ̀ ká fi dùn àti ṣàbòsí fẹ́ ni ẹni yẹn tàbí nǹkan tí ò tọ́ sí ká gbé fún a ti sàbòsí nìyẹn ìtànpè lábòsí ni pé ká gbé nǹkan sáyé ibi tí ọ̀tọ̀ ká gbé sí ọlọ́wọ́n ọba àlékẹ́ láwájú pé wáyé pé òun ọlọ́wọ́n ọba òun ti séléwọ̀ fúnra òun ìmọ̀ sàbòsí wa ja'altuhu bainakum muharrama èmi ọlọ́wọ́n ọba sì ṣe àbòsí ṣíṣe láàrin ẹ̀yin èèyàn náà mo ṣe ní nǹkan tó jẹ́ èèwọ̀ mo ṣe àbòsí ṣe léèwọ̀ fẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà láàrin ara yín fala tazalamu ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín eléyìí báyìí yóò jẹ́ kí a mọ pàtàkì bí àbòsí ṣíṣe bó ṣe tóbi tó ìgbà tó lọ́run bá lè kílá fẹ́ kọ̀ fún wa nínú hadith yìí nípa ìmọ̀ ṣàbòsí kí ọlọ́run bá lè kílá kọ́ ṣe ọlọ́run bá kọ́ fún wa ní ìrò pé yín tí mo fẹ́ kọ̀ fún yín yẹn tí mo ní kẹ́ má ṣe yẹn èmi gan fúnra mi náà mo ṣe léwọ̀ fúnra mi àbòsí ṣíṣe èmi ọlọ́run bá ò ní ṣe èmi gan kọ́ ṣe léwọ̀ fúnra mi náà nítorí náà ẹ̀yin tẹ́ jẹ́rù èmi ọlọ́run bá náà mo ṣe léwọ̀ lórí ẹ̀gbọ́dọ̀ ṣàbòsí so ọlọ́run ọba ọba onídéédé ni ọlọ́run ọba ọba tó fẹ́ràn déédé ni ọba tó sì kórìíra àbòsí tó ṣe àbòsí léwọ̀ ni jàmáà níbi àbòsí òun wá làwọn èèyàn ti ń jẹun lónìí níbi àbòsí ṣíṣe gan tọ́lọ́run ọba àdékẹ́lá ṣe léwọ̀ fórí ara ẹ̀ tọ́lọ́run sì ṣe léwọ̀ fún gbogbo àwọn ẹrú ọlọ́run ọba náà níbẹ̀ gan làwọn èèyàn ti wá ń jẹun lónìí jàmáà ọlọ́run ọba àdékẹ́lá pàtàkì déédé ó sì kórìíra àbòsí débi pé kódà tó bá jẹ́ ìrà kìyàmà òsùn wọn lọ́wọ́ bá lékélò fi wọn sẹ́wà nítorí pé Ọlọ́run bá lékélò ní sàbòsí fẹ́ nìkankan dèndé tó bá ṣe òun náà ni wọ́n gbé sórí òsùn wọn ní dáadáa àti dèndé tó bá ṣe láì dá òun náà ni wọ́n gbé sórí òsùn wọn ní tó bá gbé jáde lọ́wọ́ bá lékélò fi sàn lẹ́sàn jàmáà nígbà tó Ọlọ́run bá lékélò pàtàkì déédéé bí wípé ó fi ń gbé òsùn wọn kalẹ̀ tí ó fi wọn sẹ́wà lọ́jọ́ ìgbìdà kìyàmà báwo wá làwà kí ló dé táwà fi wá sọ déédéé nù nínú ètò sẹ́mi wa lónìí báyìí nísìnyí gbogbo nǹkan tí àwọn èèyàn gbogbo nǹkan tó jẹ́ tó lóṣùwọ̀n tí à ń rà pẹ̀lú òṣùwọ̀n láwọn èèyàn ń ṣàbòsí lórí ẹ̀ epo epo tá ń rà epo pàápàá jùlọ epo petrol àtẹpo dísù àtàwọn epo míì náà tá ń rà nǹkan tó lóṣùwọ̀n ni jamaa àwọn èèyàn sì ń ṣàbòsí fún wa lórí àwọn nǹkan òṣùwọ̀n yìí fún bí àpẹẹrẹ ń sìn ẹ lọ sílé epo ẹ lẹ́fẹ́ repo òṣùwọ̀n ti wà wọ́n máa fi hàn yín lójú ẹ̀rọ tí wọ́n fi ń ta báyìí mẹ́ta báyìí wípé máa wo iye tó fẹ́ rà ní wọ́n sì bọ̀ tẹ̀ sójú ẹ̀ jẹ̀mẹ́rà ọ̀tọ̀ ní iye tí yọ́ hàn lójú ẹ̀ ọ̀tọ̀ ní iye tẹ́tà fún wọ́n ti dí òṣùwọ̀n yẹn kù débi pé wọ́n ti fún masínì yẹn lọ́rùn yọ́ máa rídì ń tòótọ́ àmọ́ ní tó rídì fún ọkọ ni wọ́n tà sínú táǹkì fún ọ àìmọye ìgbà míì lẹ́lẹ̀ fẹ́ ra tí lílítà wàláhì láàrín one litre ni wọ́n tà fún yàn torí pé wọ́n ti bọnú ẹ̀ ní ààlé rí òṣùwọ̀n táàsì mọ́ fi mọ̀ bóyó pé àbí ò pé òun náà ni nọ́mbà tí ń yọ lójú ẹ̀rọ yẹn jàmáà wàláhì láàrín ìdí òṣùwọ̀n kù lélẹ̀ báyìí ìsàbòsí ńláńlá fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lélẹ̀ ìsàbòsí ńláńlá ni òun kálukú ti wá lọ yí ọ̀run wọ́n ẹ̀rọ yìí débi pé in tí wọ́n tà sínú epo tí wọ́n tà fún yàn kò ní tó dédé nǹkan tó yọ yóò máa rí ní tòótọ́ ọlọ́fẹ́ ra ọlọ́fẹ́ ra twenty litres jálá epo ogún jálá epo lọ́lọ́fẹ́ ra ó sì rí tí yóò gbé jálá epo ogún jáde ní tòótọ́ tòótọ́ àmọ́ in wọ́n tà síbẹ̀ kò ju fifteen litres náà lọ lára àwọn ọ̀nà tá ń gbá sàbòsí fúnra wa lélẹ̀ bákan náà ẹ lọ sọ́jà ẹ lè fẹ́ ra rice èèyàn fẹ́ ra rice ó kéré nínú àwọn tí wọ́n ń ta ráìsì lọ́jà tí wọ́n èjò ráìsì náà wàláhì azim ráìsì tẹ́wò tẹ́ríta ń ra yẹn àpò ráìsì 50 kg ní kílógíráàmù ẹ̀ tán bá gbé sórí òṣùwọ̀n ó gbọ́dọ̀ wé 50 kg ẹ lọ ra àwọn ráìsì tó wà lọ́jà yẹn ẹ lọ gbé sórí òṣùwọ̀n wàláhì ẹ rí pé kò ní pé 50 kg nítorí pé àwọn tí ń ta ráìsì yìí wọ́n ti ní kinní kan irin báyìí ni ẹnu rẹ̀ ṣe ẹnu rẹ̀ ṣe ẹnu rẹ̀ ṣe kóróbótó báyìí ìdí ẹ̀ wá fẹ́ẹ̀ téèyàn bá ti nǹkan yẹn bọ àpò èyàn lè ju gbogbo ráìsì tó wà nínú àpò yẹn tẹ pátápátá tẹ ẹ báyìí sì jó tán dédé bí tẹ ẹ ti kíní yẹn bọ yẹn tẹ bá ti fọwọ́ sùn kì báyìí yóò tún di padà náà ni ẹnì kò ní mọ̀pẹ́ ju nǹkan wàláhì láàbí àwọn èèyàn ti ń ta ráìsì ó kéré nínú wọn ó kéré kódà tí mi sọ pé mi ò tí ì kan nù wọn rí tí ejò téèyàn bá sì fẹ́ já mi nírọ́ ẹ lọ ra ráìsì fifty kg wọ́n máa ń kọ́ sí lára wọ́n sọ fún yín pé láti kọ́mínì wọn ṣàbòsí fifty kg náà náà rọ síbẹ̀ 50 kilogram náà ni ẹ lọ gbé sórí scale ẹ rí pẹ̀ ní bá fifty kg mẹ́ tó bá kún dáadáa ó yẹ kẹ́ bá ike ọ̀dà tí wọ́n rẹ́ létí ike ọ̀dà kéékèèké yẹn tí wọ́n rẹ́ létí rárá ó yẹ kẹ́ bá méjìlá mẹ́ ti pálẹ̀ fi bá mẹ́wàá àtàbọ̀ ti pálẹ̀ fi bá mọ́kànlá tó bá ra ráìsì ogún tó bá ra ráìsì ọgọ́rùn-ún sínú ṣọ́ọ̀bù wàlọ́hìlàndín níbi jíjò jíjò wọ́n lè rí báàgì ráìsì ẹ wá wò ká sọ pé wọ́n ń ta báàgì ọkàn ní ten thousand àbí ń ta báàgì ọkàn ní nine thousand ẹ wo báàgì mẹ́wàá tí lori bagi lórí báàgì one hundred tán sínú gbá sórí gbá báàgì yẹn ten thousand times ten hundred thousand yẹn lẹ́yìn ẹ̀ wọ́n tún wá jèrè lórí ilé tẹ́ta fún wa tó ti náà wà báyìí tẹ́ ẹ bá tún wá fẹ́ ra ráìsì oníke ike tó tún wá fi tà fún yín ẹ lọ́mọ owó kẹrẹ̀dà tó wá fi tà fún yín ike yẹn ò ní lórí wọ́n ti rẹ orí ẹ̀ ẹ̀rí tí wọ́n ti fi iná rẹ orí ẹ̀ báyìí. ibi téèyàn máa ń dé pẹ̀lú dèrí tí ó kì mọ́ bí kinní yẹn wọ́n ti fi nǹkan rẹ̀. subhanallah eléyìí báyìí lára àwọn àbòsí ni tọ́lọ́mọ bá àlékẹ́lá bínú sí eléyìí náà ń lil mutaffifin ọlọ́mọ bá ní ibi dandan ọlọ́run ọba

tí è ṣe wípé wọ́n ń ṣe àbòsí fún wa lóríṣun tẹ́ bá lọ ra ẹ̀wà tẹ́ bá ní ẹ bá ń fi ké ta tí ẹ̀ nìkan fa agolo ta agolo mẹ́jọ lẹ́ẹ̀kẹ́ bá ẹ̀ ní bá agolo mẹ́jọ mẹ́ ẹ̀ ní torí pé wọ́n ti dọ́gbọ́n sí àwọn nǹkan yẹn nígbà tọ́lọ́run ọba ọba tó dá àwa tí ọlọ́run ọba àwa tá a wá jẹ́rú ọlọ́run ọba àwa ń ṣe àbòsí fúnra wa lórí òṣùwọ̀n so nítorí eré báyìí a kàn fi lè pera wa sákèsí lórí àbòsí tá à ń ṣe fúnra wa lórí òṣùwọ̀n ni pàápàá jùlọ fún àwa tá a jẹ́ olùṣòwò tá à ń wọ̀n sùnwọ̀n kìí ṣe lè báyìí nìkan lò sùnwọ̀n tá à ń wọ̀n kódà gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ìtànsáwó fún ọlé lórí ni pé ọmọ wọbi iṣẹ́ láago mẹ́jọ ó sì mọ kú ọmọ ẹ̀ láago méjìlá aago mẹ́jọ sí aago méjìlá yẹn ló sun wọn tán fi ń sanwó oṣù fún ìwọ wá ń débi iṣẹ́ láago mẹ́sàn-án wàláhì ó ti jó sùn wọn kù wàláhì láàbí mo ti jó sùn wọn kù ni ẹ abó ń kó ń bi iṣẹ́ láago méjìlá ó ti jó sùn wọn kù torí kó sùn wọn tán fi ń sanwó iṣẹ́ fún ọ ni pé ọmọ wọbi iṣẹ́ látago mẹ́jọ títí dago méjì orí òsùn wọn yẹn ni wọ́n ń sanwó fìfún lé lórí ìwọ wá dínkù ó wá dé wákàtí kan kù àbí wákàtí méjì ló dínkù nínú òṣùwọ̀n yẹn ó wọ ibiṣẹ́ láago mẹ́sàn-án ó sì kú mẹ́ láago mọ́kànlá tàbí kẹ́lómi tiẹ̀ má lọ ibiṣẹ́ láàrin ọ̀sẹ̀ jẹ kan àbẹ́ẹ̀ méjì lọ so yí báyìí nísìn gbogbo eléyìí báyìí lára àwọn ọ̀nà tá ń gbà dóṣùwọ̀n kù ni ọlọ́run ọba àlékelé ò sì fẹ́ bẹ́ẹ̀ lára àwọn nǹkan tọ́lọ́run ọba àlékelá tó bínú sí ni lára àwọn nǹkan tọ́lọ́run ọba àlékelá tó ti torí ẹ̀ tó pa àwọn ìjọ kan rẹ́ sí ni so látara báyìí àìlè ìbáyìí a fi pera wa sákìyèsí ni tí gbogbo wa náà káwòye síbi tá a ti ń dín òṣùwọ̀n kù kódà débi oníṣẹ́ ọwọ́ náà tí ẹ bá gbé iṣẹ́ bí mọ́sálásì ṣe wáyé tẹ bá gbé sẹ́yìn fáwọn tí ó lẹ táìsì irin tán lẹ̀ mọ́lẹ̀ lẹ̀ tá ń kírun lórí ẹ̀yìn wàláhì láàbí wọ́n yìí tún jàǹbá yín lórí òṣùwọ̀n tó lóun náà ló súnwọ̀n bó ṣe wáyé wọ́n wọ̀n láti bí síbì wọ́n wọ̀n láti bí síbì yín tó bá gbé jáde ó ti níye tí ó ti níye páálí táìsì tí wọ́n rà tí ó kájú ẹ̀ wọ́n wá sọ fún yín pé níbí báyìí ogún táìsì lára o wọ́n yìí sí calculator mọ́ràn pé 15 ni o wọ́n wá lógún ogún páálí lára táìsì ogún páálí lára àwọn yìí sì mọ̀ pé 15 ni ẹ wá kó fún wọn wọ́n wá lọ ra 15 wọ́n sì yọ owó márùn sápò ibi tán sí sábà máa ń rówó jù nìyẹn wọ́n yìí sábà wọ́n yìí sábà fi gbogbo ara gbára lé owó sẹ́ wọn àmọ́ ibi kára material ká jí ẹni tí afẹ́fà ti sẹ́lẹ̀ iṣẹ́ sì máa ń pọ̀ débi pé ẹlòmí sì lówó ọlọ́run kẹ débi pé kò ní máa tọkùnrin pé ọya ogun pálí tọ lọ́ràdà kó gún ìpálí yẹn kalẹ̀ kí n máa rí báyìí tó lẹ́lòmí burú débẹ̀ yóò sọ fún pé ẹkọ ogun pálí yẹn kalẹ̀ iṣẹ́ tí rẹ̀ lẹ́sì fi lẹ gbogbo ẹ̀ yóò wá sẹ́kù pálí márùn yóò adá kí ló dé tó wá sẹ́kù pálí márùn ẹ ẹ àmọ̀ pé àtọ̀ wọn ọmọ pé báwo wallahi alazim plumber kẹ ti bá mi ṣiṣẹ́ rí ó sì wọn iye páìpù ó wọn iye páìpù tí ó lò ó wọn pẹ̀lú òṣùwọ̀n ó ní bá ṣe ń wọn pẹ̀lú tape ó fi wọn ó yìí sọ fún mi pé seventeen pipes ni màá rà páìpù seventeen wàláhì tàláhì méjìlá péré lólò márùn yóò kú báyìí sìn ó wà nílẹ̀ tí ó sì kankan tá a fi ṣe tó sófò dànù jẹ̀mọ́ àti èyí bá ṣe pé mo lọ ra páìpù yẹn fún un tí èyí ṣe pé mo wà níbi títí ń ṣiṣẹ́ yẹn yóò ṣe jàǹbá bí òṣùwọ̀n so látara báyìí ọ̀nà táǹgbà dí òṣùwọ̀n kù táǹgbà sàbòsí fúnra wa lórí òṣùwọ̀n ọ̀nà tó pọ̀ ni eléyìí báyìí níta bá débẹ̀ ni pé ẹwu ọlọ́run bá fún rẹ̀ ẹwu bó ṣe pàtàkì òṣùwọ̀n tó débi pé tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmá àwọn sẹ́ta bá ṣe òṣùwọ̀n yìí lọ́lọ́run bá léke ló lò láti fi wọ́n lọ́jọ́ gbéra kìyàmá nítorí wípé ọlọ́run bá ọba onídéédé ni kò sí ní sàbòsí fẹ́ni kankan wàláyùn lamúnẹ fatila ọlọ́run bá ní a ní sàbòsí fún yín a ní sàbòsí fẹ́ni kankan kódà bó kéré bí ẹ̀gbọ̀n òwú báyìí tábòsí bá kéré bí ẹ̀gbọ̀n òwú báyìí àníṣe so látara báyìí àkálẹ̀ tẹ̀síwájú àínú nǹkan tá a ní gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun náà ní ká nígbàgbọ́ sí al-imanu bilmizani yawm al-qiyama al-imam ahmed rahimahullahu ta'ala wọ́n ní wal-imanu bilmizani yawm al ká nígbàgbọ́ sí òṣùwọ̀n tọ́lọ́wọ́n bá lè kí ló fi wọn sára wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ nígbàgbọ́ sí kàmá já a gẹ́gẹ́ bí ó ṣe wá nínú ẹ̀rí láti inú alukur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam. wọ́n wá mú hadith wá pé yuzanu al-abdu yawm al-qiyamah ọlọ́run ọba yóò wọ́n sùn wọn ẹrú lọ́jọ́ gbéra kìyàmà èèyàn gẹ́gẹ́ fún rẹ̀ mo ti sọ síwájú pé nǹkan méjì lọ́lọ́run ọba àlekela wọ́n sùn lọ́jọ́ gbéra kìyàmà kí ni kẹ́nẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni iṣẹ́ wa tá a ṣe ọlọ́run bó wọ́n sùn wọ́n ẹ̀ bákan náà àwa tá a ṣiṣẹ́ náà àwọn èèyàn náà ọlọ́run bá wọ́n sùn lọ́jọ́ gbéra kìyàmà yúzàdù làbdù yàmà kìyàmà wọ́n ìsùn ẹrú lọ́jọ́ kìyàmà fàlàyé zinú jàná bọ̀tì ọmọ wọn wọn ìyẹ́ ẹ̀fọn lọ́jọ́ kìyàmà ẹ bí ìyẹ́ ẹ̀fọn bó ṣe kéré tó ìyẹ́ kan nínú ìyẹ́ ẹ̀fọn ẹwọ bí ìyẹ́ ẹ̀fọn ṣe máa ń fúrẹ́ tó àbí ìyẹ́ ẹṣin ẹwọ bí ṣe máa ń fúyẹ́ tó ṣàgbé téèyàn bá gbé ìyẹ́ ẹ̀fọn àbí ìyẹ́ ẹṣin téèyàn bá gbé sórí òṣùwọ̀n sí àmọ́ pé òṣùwọ̀n ní mìíràn nǹkan kan òṣùwọ̀n ní màgbẹ́ gbé nǹkan kan sórí òun ibi tó fúyẹ́ dé anábì sallallahu alaihi wasallam ní kódà ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní wọn òṣùwọ̀n ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ìgbìlà kìyàmà eléyìí báyìí ló túmọ̀ sí pé àṣé wọ́n wọn òṣùwọ̀n sẹ́ wọ́n wọn òṣùwọ̀n ẹnìkọ̀ọ̀kan wa náà lọ́jọ́ gbéra kìyàmà wàyúzanu àmẹ́l wàyúzanu àmẹ́lù ìbád wàyúzanu àmẹ́lù ìbádi kàmájá àfil athar imam ahmed rahimahullahu ta'ala wọ́n ní bákan náà wọ́n wọn òṣùwọ̀n àwọn sẹ́ àwọn sẹ́ àwọn èèyàn wọ́n wọn òṣùwọ̀n sẹ́ àwọn sẹ́ àwọn sẹ́ ẹrú àwọn ẹrú ọlọ́wọ́n ba lọ́jọ́ gbéra kìyàmà kàmájá àfil athar ẹgẹ́ bó ṣe wá nínú ẹgbà wa tún gbà wa wal imanu bihi wa tasdiqu bihi wal i'radu amma radda dhalika a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí ipe ọlọ́run ọba àlekẹ́ lọ́wọ́ sùn wọn lọ́jọ́ gbẹdẹ kìyàmà a sì gbọ́dọ̀ gúnrí kúò a gbọ́dọ̀ a gbọ́dọ̀ ta kété sí gbogbo ẹni tó bá ń o tó bá ń sá ìgbàgbọ́ sí àbí ọba kò sí nǹkan tí ń tán pè lóṣùwọ̀n bákan náà wàtàrkù mujadalatihi káṣí má ṣe kí ni o kò sí nínú usulu ahli sunna ká máa bá rú àwọn báyẹn ṣe mujadala yìí máa ṣe fàǹfà so yìí bá ní sè tá a bá ti rí èèyàn tí ò nígbàgbọ́ sí alimizan kò nígbàgbọ́ sí òṣùwọ̀n lọ́jọ́ gbẹdẹ kìyàmà irú ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gúnrí kúrò lọ́dọ̀ ẹ̀ a gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa wà pẹ̀lú ẹ̀ a sì gbọ́dọ̀ máa bá jiyàn lórí ẹ̀ àyàfi tó bá jẹ́ sí pé ọ wà nípò pa fẹ́ ṣàlàyé fún ká ṣàlàyé fún ká fún lẹ́rìí ọlọ́run bá wí báyìí nínú alukur'an anabi sallallahu alaihi wasallam wí báyìí nínú hadith anabi tó bá ti fẹ́ máa takò tó fẹ́ máa fi làákàyè da ọ̀rọ̀ ọlọ́run bá tànẹ́bì rú ká ṣe kéne ká má ba ṣe mùjádálà ká má ba jiyàn rárá tá a bá ti fún lẹ́rìí tí ó gbà tá a fún tí ó gbà tó fẹ́ máa wá anabi sallallahu alaihi wasallam àbọ̀ fẹ́ máa fi làákàyè takò àgbọ̀dọ̀ bá ṣe mùjádálà òun náà nìkan tí alimam ahmad rahimahullahu ta'ala tí wọ́n sàlàyé fún wa náà nínú nǹkan tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun náà ni pé a gbà yí pé alhisab tàbí ká pé almuhasaba méjèèjì náà ló lè wá ọ̀tọ̀ ni eléyìí ọ̀kọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ náà síwájú almizan síwájú ká tó wọ́n sùnwọ́n wa lọ́jọ́ gbé dàn kìyàmà naam al-imam al-qurtubi rahimahullahu ta'ala wọ́n tún wájú kékeré kan yé wa pé àwọn nǹkan kan bẹ tí yóò ṣáájú almizan yóò ṣáájú òṣùwọ̀n yíwọ̀n lọ́jọ́ gbé dàn kìyàmà kí ni alákọ̀ọ́kọ́ òun náà ni alhaul alhaul ọlọ́wọ́n bá alikẹ́lá sàdéhùn abàtà kan fún anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ gbé dàn kìyàmà abàtà náà òun náà ń pè kawthar tọ́nà bá alìkà sọ pé inna a'tainaka al-kawthar abàtà kawthar yìí ọlọ́run bá alìkà sàdíwẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam lànàbí sallallahu alayhi wa sallam mi sọ fáwọn àdìgún mẹ́ pé kámẹ́ báwọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́run bá alìkà lá kí àwọn fóun ní abàtà yẹn lọ́jọ́ gbéra kìyàmà náà gbogbo àlùmọ̀ anabi sallallahu alayhi wa sallam ni wọ́n wà lọ bá anabi níbi abàtà yìí láti lọ mú mi abàtà náà láti lọ mú mi náà anabi sallallahu alayhi wa sallam abiyad minal laban anábi jẹ́ kó yà pé omi rẹ̀ funfun ju ara lọ omi tó funfun ní kódà anábi sallallahu alaihi wasallam ní ó wà abiyad minal laban ó funfun ju ara lọ wà áhìlá minal asal anábi ní ó sì dùn ju oyin lọ ṣẹ́rípọ́ yàtọ̀ fún mi ayé omi ayé kìí ní adùn lẹ́nu kìí ládùn mi tí àwọn ọmọlẹ́yìn anábì sallallahu alaihi wasallam kọ́nà kó kàwá mẹ́nu wọn tí ó mú lọ́jọ́ gbéra kìyàmá ahla min al-asal anábì sallallahu alaihi wasallam ní ó dùn ju oyin lọ anábì ní abarikuhu kanujumi sama anábì ní àwọn àgé tí ó wà níbi etí odò náà omi àbàtà náà lọ́jọ́ gbéra kìyàmá táwọn yóò àwọn afáwa bẹ̀rẹ̀ sí sàlàyé pé kí lànà bí gbà lérò pẹ̀lú pọ́dà gẹ́gẹ́ bí ìràwọ̀ sánmà àwọn kan ní ó pọ̀ ló ń kà gẹ́gẹ́ bí ìràwọ̀ sánmà sí máa ń pọ̀ tó ẹ̀rí pé tí àwọn báwọn sánmà sí yóò pọ̀ tí ó ṣe wẹ́nì kẹ̀kẹ́ lọ tẹ́nìkan ò ní mọ yẹ wọ́n ní tánàbí sallallahu alaihi sàlàyé ni àwọn kan náà àfáà ní òun àbárí kùhú kàdójú mi sàmà ní tánàbí wí ni pé àwọn àgébẹ̀ ọmọ tàn yànnàyànnà gẹ́gẹ́ bí ìràwọ̀ sánmà sí tàn yànnàyànnà anábì sallallahu alaihi sọ pé man shariba minhu la yadhmau abadan gbogbo ẹnikẹ́ni tó bá fi lè mú mi yìí tó bá fi lè mú mi àbàtà yìí láyé ìdúnmọ̀wò abadan ògbẹ́ ti kú nínú gbogbo gbèsè ayé rẹ̀ yẹn yẹn nìyẹn nípa màlìjẹ́nà ni torí pé àwọn ọmọ àlìjẹ́nà ni wọ́n ní gbẹ̀ngbẹ́ àmọ́ àwọn ọmọ ẹ̀nẹ́ wọ́n máa ṣe kí ni o wọ́n máa gbẹ̀ngbẹ́ tó bá ti wá ń gbẹ̀ngbẹ́ kí lọ́wọ́ bá lè kí lọ́wọ́ fún wọn mu omi gbóná omi tó ní agbára àti àti ọyún ètútú tí máa ń jáde bí egbò tó gbóná tí ó máa rùn nítorí wọn omi tó ẹ́sí pé yóò máa kọ̀tọ́ àmàáhù yóò máa já ìfún wọn omi gbóná débi pé omi gbóná tó gbóná tó lágbára débi pé yóò máa fa ìfún wọn já tó ẹ́sí pé la baridun wala karim omi tí ò ní tutù omi tí ò ní báramu ni so látara báyìí anábì sallallahu alaihi wasallam sọ pé man shariba minhu gbogbo ẹnikẹ́ni tó bá mú bí omi yìí la yazmau abada anábì nírú ẹni bẹ́ẹ̀ kò ní gbẹ̀ngbẹ̀mọ́ láyé òǹgbẹ́ ti kú nú ọ̀rọ̀ ènìyàn ìtumọ̀ ní pé ọmọ àlìjẹ́nà ni ọjà sí eléyìí báyìí haudu yìí ó ṣáájú ó ṣáájú almizan ó ṣáájú ìwọ̀nsùnwọ̀nsẹ́ alimami Qurtubi rahimahullahu ta'ala wọ́n wá ní lẹ́yìn lẹ́yìn tá a bá wọ̀nsùnwọ̀nsẹ́ wa tán yóò tó wá ku yóò tó wá ku asirọ́ọ̀tù afárá tá kọjá lórí ẹ̀yẹn lẹ́yìn ẹ̀ ni lẹ́yìn tá bá wọ̀nsùnwọ̀n wàlmùhásábà mo sọ pé méjèèjì bákan náà ni ìtumọ̀ kankan náà ló gbé wá fi'alun abẹ́ẹ̀kọ́ ni fi'alan wa mufa'alatan òun náà ni ṣíṣe ìṣirúṣẹ́ wa eléyìí báyìí náà ṣáájú wíwọ́n sùn wọn náà látara báyìí ah, eléyìí báyìí jẹ́ àwọn ọ̀rọ̀ tí síwájú si nípa òṣùwọ̀n lọ́jọ́ gbẹdẹ̀ kìyàmà àmọ́ síwájú ká tó parí ẹ jẹ́ kí a mú bí àyà kan àbí méjì wá láti fi rinlẹ̀ pé ọlọ́run ọba àlekẹ́lá ó ń fún wa ní ìròyìn náà Al-Qur'anul Karim nípa wípé òṣùwọ̀n ń bẹ lọ́jọ́ gbẹdẹ̀ kìyàmà ọlọ́run ọba ní wa nad'il mawazina al-qista li yawmil qiyamah ọlọ́run ọba ní tó bá jẹ́ gbẹdẹ̀ kìyàmà àwọn ọlọ́run ọba àlekẹ́lá á gbé òṣùwọ̀n déédéé òṣùwọ̀n déédéé ọlọ́run ọba ní á gbé kalẹ̀ ونضع الموازين القسط أي الميزان العادل òṣùwọ̀n déédéé tí ò ní sàbòsí fẹ́ nìkankan òṣùwọ̀n tí wọ́n ní yí tó lé kódà òṣùwọ̀n táwọn èèyàn tó ń lò ní ayé gan ibi tẹ́ẹ̀tì lọ ra nǹkan tó tún wọ́n sùnwọ̀n ẹ̀ wọ́n tún ti yí àwọn òṣùwọ̀n yẹn pàápàá jùlọ àwọn pípa nǹkan ní oní produce àwọn tí wọ́n máa ra kòkó àwọn tó máa ra kaṣú àwọn tó máa ra èkùrọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti dọ́gbọ́n sí àwọn òṣùwọ̀n yìí débi wípé tẹ́bá kódà kẹ gbé àpò ńlá ńlá dé bàbá òṣùwọ̀n díẹ̀ náà ni ọwọ́n ìtọ́yẹkọ́ wọ́n òṣùwọ̀n tí ó lóòrìn wọ́n ti wá fún kinní ní lọ́rùn torí pé kinní yẹn ní máa ń ṣe jaga jìgì báyìí ni wọ́n ti wá délé débi pé tipátipá ní nǹkan yóò fi lọlẹ̀ ìtọ́bá yẹn wọn twenty kg tipá ní òfin wọn ten kg àmọ́sùn wọn lọ́wọ́ bá lọ́jọ́ ìwé ọlọ́ni wà náà gbọ́ ìlmọ̀wàzínà alqisṭ li yawm alqiyamah òṣùwọ̀n táwọn ọlọ́run ọba àlékè ló gbé kalẹ̀ táàfin wọn sí àwọn ìyànjọ́ gbé dàkíyàmọ̀ òṣùwọ̀n déédéé ni fàlàtú zulamu nafsun ṣéyà ọlọ́run ọba ní àní sàbòsí fẹ́mi kankan ṣéyà bó ṣe wù kábòsí yẹn kó kéré mọ́ báyìí ọlọ́run láàní sàbòsí fẹ́mi kankan wa in kana mithqalu habbati min khardalin atayna biha wa kafa bil wa kafa bina hasibin ọlọ́run ọba ní kódà gbogbo sẹ́tìmẹ̀ bá ṣe ń lé ayé rẹ ni ọjẹ́sẹ́ bú ni tó bá kéré bí ọmọ náà gún tí iṣẹ́ yẹn bá kéré bí ọmọ náà gún ọlọ́wọ́n bá ní àmúwá lọ́jọ́ ìgbéra kìyàmà kò sí bí iṣẹ́ ṣe lè kéré tó láburú àti ní dáadáa ọlọ́wọ́n bá lámúwá lọ́jọ́ ìgbéra kìyàmà wàkáfà bíná hasibin ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n bá sì tó ní olùwọ̀nsúnwọ̀n àwọn ọlọ́wọ́n bá tó lólùṣèṣirò lọ́jọ́ ìgbéra kìyàmà so látara báyìí áyà yìí tó wà nínú suratul anbiya yìí verse forty seven ọlọ́run ọba àlekí láfi rìn lẹ́ńbẹ̀ wípé tó bá jẹ́ bí alkiyama ọlọ́run ọba ó gbé òṣùwọ̀n kalẹ̀ tí ó fi wọn òṣùwọ̀n sí ẹnì kọ̀ọ̀kan wa òṣùwọ̀n yóò sì jẹ́ òṣùwọ̀n déédéé tí ò ní jẹ́ òṣùwọ̀n tó lábòsí ọlọ́run ọba àlekí ló sì ní sàbòsí fẹ́ẹ̀nì kankan kò sì sí bí sẹ́ẹ̀rẹ̀ èèyàn ṣe lè kéré tó tó bá jẹ́ bí alkiyama ọlọ́run ọba àlekí ló mú wá fún yàn tí ó nítorí ẹ̀ ló fi jẹ́ pé nínú suratul Kahf bákan náà ọlọ́run ọba àlekí lájẹ́ pé àwọn èèyàn máa sọ lọ́jọ́ gbé alkiyama pé ma li hadha alkitab irú tíra ìmọ̀wọlélẹ́ yìí òun náà ni tíra òun náà ni ìwé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa tó ń kọ àwọn iṣẹ́ wa sí ma li hadha alkitab kí ló ṣe tíra yìí la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha la yughadir ìtumọ̀ ní pé kò fò kankan saghiratan nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wala kabiratan àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti kéékèèké àti ńláńlá tíra yóò fojú fò kankan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló ṣe kíni o òun náà ló wà ń bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kọ síbẹ̀ so látara báyìí ọlọ́run ọba àlékelá jẹ́ kó yé wa bákan náà ká fi parí ẹ̀ nínú sọ́rọ́tù nínú sọ́rọ́tù káàfù bákan náà ọlọ́run ọba àlékelá jẹ́ kó yé wa wípé ọlọ́run ọba ní ulaika alladhina kafaru bi ayati rabbihim wa liqa'ihi fahabiqat a'maluhum wala fala nuqimu lahum yawma alqiyamati wazna ọlọ́run bá ní ulaika alladhina kafaru bi ayati rabbihim wa liqa'ih ọlọ́run láwọn tí wọ́n sòfò sẹ́ rẹ̀ ọ̀wọ́n tán sòfò sẹ́ wọn tọ́lọ́run bá lè kí láti sọ sáájú àyà méjì kan bẹ̀ sáájú ẹ̀ ọlọ́run bá wá láwọn tí ó sòfò sẹ́yìn òun náà ni alladhina ulaika alladhina kafaru bí ayati rabbihim ọlọ́run láwọn ẹni tó ẹ́sì pé wọ́n tako àwọn àmì ọlọ́run ọba wọn wọ́n tako àwọn àyà ọlọ́run ọba wọn àwọn àyà tọ́lọ́run ọba lè fi ń pè wọ́n sí báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ jìnà sí eléyẹ jìnà sí wọ́n ṣe sí àwọn àmì ọlọ́run ọba tọ́lọ́run tó fi hàn wọ́n bá kẹ́nà kẹ́nì bá ọlọ́run ọba mọ̀ wọ́n ṣe fahabikot a'maluhum ọlọ́ni látara ìṣe kèfèrí wọ̀nyí àwọn bá gbogbo sẹ́ẹ̀rí wọn jẹ́ àyà yìí wà nínú àwọn àyà tí àwọn àfáà máa ń lò lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kúfùrù gbogbo sẹ́ẹ̀rí lọ́lọ́wọ́n bá lékelé ọba jẹ́ torí pé bá lékelé sọ pé fahabikot a'maluhum ọlọ́ni látara ìṣe àìgbàgbọ́ sí àwọn àyà ọlọ́wọ́n bá ìtakò àyà ọlọ́wọ́n bá àti ìṣe àìgbàgbọ́ ìṣe àìgbàgbọ́ sí ọjọ́ ìgbéra kìyàmà ọlọ́run la gbogbo sẹ́ẹ̀ wọn jẹ́ pátápátá falanu qimu lahum yawmal qiyamati wazna ọlọ́run bá ní àwọn wọ̀nyí gan tó bá jókòó dàbí kìyàmà àwọn wọ̀nyí gangan fúnra wọn kèfèrí wọn ní wọ́n sùn wọn wọn ní tẹ̀sùn wọn lọ́jọ́ gbẹdàbí kìyàmà àyà yìí lọ́wọ́ bá nígbà fi yíwa wípé wọ́n wọn òṣùwọ̀n àwọn tó níṣẹ́ náà àyà tá a mú wá nínú Suratul Anbiya verse forty seven yẹn ọlọ́wọ́n bá nígbà fi yíwa nípa òṣùwọ̀n tọ́lọ́wọ́n bá nígbà fi wọn iṣẹ́ lọ́jọ́ gbẹdàbí kìyàmà àmọ́ ayé ilé ìbáyìí ọlọ́run bá nìkẹ́lá fi ń yé wa wípé yàtọ̀ fún iṣẹ́ gan àwọn tó ṣiṣẹ́ náà ọlọ́run bá nìkẹ́lá wọ̀n sùn wọn lọ́jọ́ ìgbéra kìyàmá pẹ̀lú ògbó ọlọ́run bá ibi náà ni aláǹfààní àti dúró sí tó pásìkò ti lọ gan tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́nà ọba àlekẹ́lá kí ó sọ̀wà jù bẹ́ẹ̀ lọ insha allah ta'ala a máa ṣàlàyé àwọn ẹ̀rí tó kù nínú alukur'anul karim àti nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó fi ń rinlẹ̀ fún wa nípa wípé òṣùwọ̀n ń bẹ lọ́jọ́ gbé dàlùkìyàmà a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú lọ́jọ́ gbé dàlùkìyàmà tó bá gbà pé kò sí nǹkan tí ń jẹ́ òṣùwọ̀n lọ́jọ́ gbéra kìyàmá irú àwọn èyí wọ́n ti ṣe kèfèrí sí ìnígbàgbọ́ sọ́jọ́ gbéra kìyàmá nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá yìí ṣe kèfèrí sí orígun kan nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà tọ́lọ́wọ́n bá àlékẹ́ láníká nígbàgbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí sí gbogbo àwọn orígun yòókù abátá náà nìyẹn irú ẹni bẹ́ẹ̀ ti dẹni tí èsè mùsùlùmí nìyẹn kódà kó máa kírun kó máa ká nígbàgbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ ti ó ti di kèfèrí nìyẹn abẹ́lọ́wọ̀n bá lè kíọ́lá kọ́nàbà kọ́mọ́ sí wa lálá ìgbàgbọ́ kọ́nàbà kọ́mọ́ sí wa lẹ́ni tí ó máa tako àwọn ayọ̀ Ọlọ́run Ọba kọ́nàbà kọ́mọ́ sí wa lẹ́ni tí ó máa tako tí ó máa sa ìgbàgbọ́ sí àwọn orígun ìgbàgbọ́ tọ́nà bá lè kíọ́lá ní gbàgbọ́ sí la ilaha illallah subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk